achar, achar. fi ṣètò ìbàdàn àwọn àgbààgbà mẹ́rìndínlógún ló tòlú ìlọrin àwọn àgbààgbà ọ̀hún á bọ́ ọgbẹ́rú àgbà dórí o. àṣẹ o. ọjọ́ ọjọ́ ọjọ́. a lọ bá a ti ń bá a bọ̀ ẹni ó bá ba kú gbogbo nǹkan tí a máa ṣe àti èyí tá a ṣe ń lu ìdá ti sọ fún ọ nípa àṣà àti ṣe wa àṣìṣọ̀tọ̀jọ́ rú àṣọ̀tọ̀jọ́ bọ gbogbo ẹ̀ la sọ fún ọ nípa ìlú wa èyí tó wá kàn ní ìsìn oní tí òrìṣà Kìṣí òrìṣà Kìṣí náà ládé yìí o òrìṣà ńlá agbeni níjọ́ tógun bá le agbeni mi má pa ni jẹ́ ah iná ló tó ní gbà ogun balẹ̀ ìnàdé yìí o orí ti jata orí ti jẹ epo orí ti jẹ àkókò gàgàrà tí sọkọ àgbébọ̀ bẹ̀rẹ̀ ní ọmọ forí òyìnbá nǹkan o mo sàmì kì í sí mo sí fìlà o òun náà sí fìlà yìí. mo wájú bá mo jù bá. sórí òòṣà kìtìbù òòṣà ńlá ni àkókò làá fi bọ ọdún tá a bá sì ti bọ ọ ní ìlú ọ̀nà làwa yìí yóò kúkú lọ yóò kárùn lọ tòfòtàrún ọmọ gbénú ìgbẹ́wò wá tówó tọmọ yóò mọ yalé ké sí gbogbo wa àní tòde rùkúrelé àní tìlé rùkúròde gbogbo ìlú wa ni ó di pẹ̀sẹ̀ ọ̀sán gẹ́gẹ́ làá sì yọ àbọ̀ kéèyàn jẹ́ bíi àlàyé tí mo ní í ṣe lórí ẹ̀. bàbá mo mọ̀ ní ìbéèrè kan. a béèrè sí náà béèrè. nígbà tẹ́ ń sọ̀rọ̀ lórí òòṣà ọ̀tẹ̀ fún ẹ̀ ní ìdajì là á bọ̀ àmọ́ lórí kìsì ẹ ní ọ̀sán gangan là á bọ̀ ẹ dákun kí nìdí ẹ̀ tá a fi bọ́ lọ́sàn gangan àti pé bí òòrùn bá lọ rànjú a bá fẹ́ bọ́ nǹkan. ẹ ah, wọ ọ̀kọ́dá bẹ́ẹ̀. ẹ wọ tóun ọ̀báràn lọ́jọ́ náà àwọn alálẹ̀lẹ̀ yìí ń bínú nù kò sì tí ì ṣẹlẹ̀ lójú tèmi rí ọjọ́ tèmi tiẹ̀ tí wàá ti délé ayé o kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí o kò sì ní ṣẹlẹ̀ lórí tiẹ̀ náà ẹ kò ní ṣẹlẹ̀ lórí tiẹ̀ o wọ́n ní orí adìẹ kò ní burúkú yí ẹyẹ dúdú orí ẹrú kò sì ní burúburú kí lè ọmọ sùúrù kò sí bá a ṣe lè ṣètò òfin náà ìjọ náà níbi ìrántí ayé kò ṣẹlẹ̀ lórí mi kò ní ṣẹlẹ̀ lórí ìwọ náà àwọn alálẹ̀ ilẹ̀ yìí àwọn ìka mẹ́rẹ̀ẹ́rìndínlógún tí wọ́n tẹ ìlú ọ̀nà làwà yìí tí wọ́n tẹ dó kò ní yóò ṣẹlẹ̀ lórí ìwọ náà. ìdí tá a wà ń bọ́ lọ́sàn-án gangan ni wípé àwọn bàbá wa gbàgbọ́ wípé gbogbo àwọn nǹkan burúkú ọ̀sán gangan ni wọ́n máa ń rìn ọ̀sán gangan lòfò rìn ọ̀sán gangan làrùn rìn nítorí náà ni a fi máa ń bọ́ lóòrùn gangan bẹ́ẹ̀ sì ni àkàrà gìrìwò ńlọ́kápá ẹ̀kọ́ gìrì òṣàkì sí yìí ńlọ́kápá gbogbo nǹkan burúkú wọ̀nyí ká fi yangan sán yangan lọ́dá yangan la. ẹ ẹ ẹ dákun bàbá ẹ yangan ṣe òṣà kan tún nìyẹn náà. ah ọkéwe òṣà kọ́ ni yangan àgbàdo táwọn adìyẹ máa jẹ táwọn náà ń jẹ nígbà tá a bá wí pé ká fi yangan sán yangan lọ́dá yangan la. Ah àgbàdo là á fi ṣe ẹ̀kọ àgbàdo là á fi ṣe àbàrí là á fi ṣe àbàrí àbí sapala àwọn míì àti máa fi sapala yìí wọn a máa fi jẹ ẹ̀kọ yangan sapala yangan ẹ̀kọ káfí yangan sáyangan lọ́dà yangan la ah. tí wọ́n fi wí bẹ́ẹ̀ nu òṣàkì sí yìí lọ kápá gbogbo àwọn nǹkan burúkú yìí tó bá kápá nǹkan náà là á sì fi ṣe la fi máa bọ̀ ní ọ̀sán gangan tá à ń bọ̀. Hmm torí ẹ ni wọn fi máa sọ wípé kéèyàn ọmọ rìn ní ọ̀sán gangan. ẹyin fún àwọn aláboyún. àwọn aláboyún nìkan kọ́ gbogbo èèyàn ni ọ̀sán gangan làwọn nǹkan burúkú wọ̀nyí rìn ọ̀sán gangan ni àrùn rìn ọ̀sán gangan ni òfò rìn ọ̀sán gangan ni olóde náà rìn olóde akọmọláì lábẹ́ àwọn aláboyún nìkan kọ́ o gbogbo èèyàn ni o ọtán lẹ́nu ó kù níkùn o. Hmm ajíròrò mo béèrè ńlá níran àdá mímú níjọ́ tó gun bá burú là níran ọmọ líle òòṣà líle ní òòṣà ìdá o bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àtòhun àti òòṣà kìsì yìí ẹ̀ẹ́dẹ̀gbọ́n tàbúrò ni wọ́n jẹ́ gbígbín fà ká hàn àtẹ̀lé bá a bá rí táyé à á sì rí kẹ́hìndé bá a bá ti ṣe bọ́ òòṣà kìsí lónìí a lè gbọ́dọ̀ bọ ìdá ní ọjọ́ kẹta àbọ̀ adìẹ là á fi bọ́ o. ààbò ìlú àti ètùtù ìlú ló wà fún ọba ọ̀sìn gbọ́dọ̀ fi bíbọ wọn dáfara o bàbá gbọ́dọ̀ mọ́tútù bíbọ wọn ni o ẹ bá sì wà ní ìbéèrè tẹ́kàn béèrè lórí eléyìí o lè béèrè o. bàbá wọn ò ní ìbéèrè kankan. a dúpẹ́ pé ọjọ́ òní ó tún jẹ́ ọjọ́ iyì kan fún wa. àwọn alálẹ̀ ilé wọn bọ̀ ọ́ ṣe o. àṣẹ àṣẹ àṣẹ ìgbàdọ̀wẹ́ o lójú ọ̀ṣẹ́ o. agbádé bá agbádé ọ̀dọ̀ àtìlá darí ẹ̀ sí tá a bá sì ná ìgbàlá tá a bá ná ìgboro àdarí sílé ẹni òòṣà ọdẹ́dá tá a bọ́ kàn yẹn ní gbogbo àwọn òòṣà àdúwà rèé o ńlá bọ́ kàn yẹn òòṣà ààbò ló sì wà fún òde náà ní gbé òòṣà òde ní àwọn bàbá wa àwọn ni wọ́n gbé bọ̀ látọjú ogun bàbá sì ń bọyọ̀ yẹn ni torí pé èèyàn ò ní bọ́gibọ̀pẹ̀ kí gbarúmọlẹ̀ ọmọ gbé ni ogun òjàjàjà kókó wa ń lè rí hmm. ẹni tí sì ń dáàbò bò wá náà nù ọba yòówù tó bá sì jẹ tó bá fi ti ọdẹ́dà yìí ṣe ogun níjà lákòókò tiẹ̀ hmm. ọdẹ́dà tó sì ń wò yí o kì í jẹ ata o kì í jẹ epo o kì í jẹ yọ o. Ah, ẹ dúró bàbá nígbà tí èjàta tí èjèkó tí èjẹyọ kí á ní mọ jẹ. Ah, <laughs> oúnjẹ rẹ oúnjẹ ńlá ni ọ̀tá àbọ̀n ní jẹ ṣé ó sọ ogun ni. ọ̀tá àbọ̀n ní jẹ ọba yòówù tó bá jẹ nílẹ̀ yìí nílùú ọ̀nà láàwà yìí tó bá fi ti ọ̀dẹ́dá ṣe ogun níjà lákòókò tiẹ̀ bẹ́ẹ̀ ni a ti ẹ̀dúpẹ́ ogun ọjà àkókò wa nílùú ọ̀nà láàwà yìí rí bí àfọmọ́fogi fún ọ̀pẹ kò tún lè fò bẹ́pẹ́ ìjì kì í gbódó ìjì kì gbọ́lọ́ ìjì kì í jà kó da mi inú àgbọn nù ìwọ òòṣà ní orin tá a máa fi dúpẹ́ lọ́wọ́ ọ̀dẹ́dá náà bàbá máa fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé ọ̀dẹ́dá ọmọ ṣe ń wá o ọ̀dẹ́dá ọmọ ṣe ń wá ọ̀dẹ́dá ọmọ ṣe ń wá o ọ̀dẹ́dá ọmọ ṣe ń wá ogun ọ̀jàjàjà kókó wa lọ́nà láàrí ọ̀dẹ́dá ọmọ ṣe ń wá. ó náà bá ń kọ́ ọ̀dẹ́dá ọmọ ṣe ń wá o ọ̀dẹ́dá ọmọ ṣe ń wá ọ̀dẹ́dá ọmọ ṣe ń wá o ọ̀dẹ́dá ọmọ ṣe ń wá ọmọ jàjàjà kókó wa lọ́nà làrí ọ̀dẹ́dá ọmọ ṣe ń wá. kẹ́kẹ́kẹ́ ni wọ́n kọ́ tó. lórí ee gbùdùgbùdù náà ìlà òrìṣà. orí ṣé tá a bá rán ikọ̀ kì í pa ikọ̀ o ṣé tí wọ́n sì rán mi sí ọ náà ni mò ń jẹ́ díẹ̀ díẹ̀ yìí àwọn òòṣà tí wọ́n á gbẹ bọ ọ̀sán àti sọ fún ọ àwọn anúmọ̀lẹ̀ tí wọ́n á gbẹ tutù ooru àsọ mo sì ti wí lẹ́ẹ̀kan fún ọ pé èèyàn ní bọ́gìbọ̀pẹ̀ ìgbà anúmọ̀lẹ̀ ọmọ gbé ni èyí tó wá jẹ́ bí abala kan nínú iṣẹ́ mi òun náà ní ọjọ́ ọ̀rọ̀ ìṣítí wọ́n ní àgbà ní tòlú ọmọ kékeré ní bá ní túlé ẹni ṣe ẹ máa bọ̀wọ̀ fún ọmọ kéékèèké ẹ sì máa yé àwọn àgbàlagbà sí ẹ máa rántí pé ọmọ èké òjòbí àgbà náà kò sí ní joyè tí ẹ bá sọ wípé kódà kódà ni ọbẹ̀ tí baálé eléyìí bá jẹ ìyáálé eléyìí ṣe é àpọ́nlé àtọ̀yàyà láyé fi fẹ́ni lóye níta bá ti pèlè ìwọ̀ ìwọ̀ náà ni má ṣe ilé ayé ní gbé bí n bá ṣe ń kọ́ ó dòde ọ̀run torí náà àgbàdo ọwọ́ ẹ o lágbára lọ́wọ́ àwọn aláṣẹ láyé àtàwọn alágbàwí lóde ọ̀run ò ní tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ o ò ní tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ o. ní sílẹ̀ tẹ̀ o ò ní sí kó jájẹ o ò ní sì wí o ò ní sì sọ irin ẹsẹ̀ rẹ kò ní bí aráyé nú ìgbà dọ̀wọ́ ẹ o dọ̀wọ́ ẹ o ilẹ̀ tí yín rí ọjọ́ yẹ o. àṣà ooo mo ìwọ̀ntúnwọ̀nsì ni nǹkan dùn mọ́ nítorí pé bí iṣẹ́ bá pọ̀jù fọpọlọ ọpọlọ pàápàá máa gbóná tẹ́rù bá pọ̀jù fọ́gẹ̀dẹ̀ ó lè yagi ọ̀gẹ̀dẹ̀ lọ́rùn èyí tó kọ́ láti jẹjẹ òun náà ló ń jó òun lọ sinmi tó bá di ọ̀run lágbára ọlọ́run wàá wá lọ bẹ̀rẹ̀ ti àbá tuntun o ti gbọ́. ẹ ṣe ẹ ṣe kábíyèsí ẹ ṣe o ìgbọ́dọ̀ olókan ni o. àṣẹ orí adé àgbẹ̀ ẹ ṣe o kí a mọ́rìn káàkiri mọ́rọ̀lẹ́ yìí. kó yá bomi síké kó wọlé ni. Ah. kí n wọlé ń da hmm. ẹ ẹ mọ gbọ́ ìyá mi ẹ mọ wàṣàlẹ̀ lọ́jà tóró ẹ wo ẹ wo ẹ wo n gbọ́dọ̀ mọ lọ ẹ̀yin náà mọ̀ pé n gbọ́dọ̀ mọ jáde n tẹ́ ìwé ni pé kí n má pẹ́ wọlé <laughs> ẹ wo ẹ bá ń sọ fún ẹ bá ń sọ fún àwọn ẹrú kí wọ́n bá ń wá ẹmu ògidì àwọn ìṣojú wáìwáì. nídàáná. kí n dàdúrà tẹ bá dé. mi <laughs> yóò lé ọba ńlẹ̀ ọkọ mi. kábíyèsí wá wá wá wá. wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ilẹ̀ ń yẹ o ó tó ọlọ́run. ìyàmọ́ pẹ̀. kábíyèsí. ǹlẹ́ gbéra ńlẹ̀ adéníkẹ́ ah, ah, bó ni wọ́n ti ń bọ̀. mo ń bọ̀ láti ilé àwọn Látúnjí. ilé àwọn ọkọ ẹ̀kọ́ ọ̀hún. bẹ́ẹ̀ lẹ̀ tí ẹ gbọ́ bó o ní ọ̀rọ̀ àwọn ẹbí àwọn ọkọ ẹ̀. kábíyèsí. àti ìforí ìkòkò sọdún ni àfijẹ́kẹ́ ti yan òdì sí àmọ́ lọ́gán tá a bá ti yanjú ẹ̀ báyìí wọ́n jẹ́ ẹ gbọ́ kẹ́lẹ́ bá fàṣẹ sí. <laughs> ẹ̀yin ajára mọ́ nítorí téèyàn bá ti pẹ́ lórí ìgbọ̀nsẹ̀ púpọ̀ èsìkéèsì bí esin ọdẹ ìmọ̀ bá mi bẹ̀ ni ọlọ́run fún wa ṣe pẹ̀lẹ́. Mọ́ńdò wá ṣe bí ẹni pé òun ò borí rẹ mọ́ fírífírí lójú àti mú wa ń ríra wọn ẹ ti ẹ rántí wa mọ́ bàbá ránṣẹ́ sí yín nǹkan. ẹ jọ̀ọ́ èèyàn orin rẹ yìí ó ti fẹ́ jorin òjò wo ah, mo ṣàṣọ fún ọ pé n tí ì parí ọ̀rọ̀ sí ti ilé ọlọ́gbọ́n àgbà bí n bá ti kóun lé ní mọ̀tẹ̀mọ̀ mi mọ́lẹ̀ báyìí eh, òjì kan wọn ò ní padà wọlé eh, torí ẹ̀ gan ni kábíyèsí ṣe ni kí n ní sùúrù díẹ̀ lórí ọ̀rọ̀ ti àbá tuntun wò ó iyùn mo ṣe gbà ní wípé ẹ ń bá fẹ́ joyin inú àpáta kò ní wẹnu àké ipò ọba ipò ọba kò rọrùn o. elédùn àgbẹ̀yìn débẹ̀ láyọ̀. àmín àṣẹ. kínkín mo ṣàfibálà mọ́ nìtàn kò é fabẹ́rẹ́ sí gbó. wo ẹyin ọ̀rọ̀ kínkín ní àbí ńlá kọ́ ni ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ eh, eh, kò tí ì sẹ́ni tó mọ bí ọ̀rọ̀ òwò sí o jáde jẹ́ n ti fẹ́ inú àwọn òbí mi náà. ìyáde gbé mi sílẹ̀ mi ò bá eré ẹni wá bí o ohun tí mo bá wá bí ojú eré ẹni lọ wò ó gbọ́ bó bá ń tàn mí mi ò tanra mi o gbogbo èèyàn ṣáà ló mọ̀ pé bí bàbá rẹ bá wàjà ìwọ ló jọba ohun tí mo bá wá bí ni ó jẹ́ ìyanjú. wọ́n kàn jù ọ̀hún rọ̀ yóò ń kàn jù ikú bàbá yèyé mi ò rebi kan ọ̀dà mọ̀ ń gbọ́. ọ̀dà náà ìyìn rí nǹkan àlejò mi mọ́ o. kí n tún mi yún. ọ̀dà náà mo ti fẹ́ ra kù. adé kí ló dé ojú yìí ò pé ni wàá jẹun o. nǹkan wà bàbá mo gbà bí wọ́n bá ń tàn mí n ò jẹ́ tanra mi nǹkan bẹ́ẹ̀ n tó bá ṣẹlẹ̀ ní o fún mi ọkọ mi òkú àfòlẹ́rìn ilé owé wọ́n ọgbọ́n ẹnìkan ṣòro o ìmọ̀ràn ẹnìkan ò jọ bọ̀rọ̀bọ̀rọ̀ ìmọ̀ràn tá a bá dàgbà nígbà míì orí asán ni mo já sí i n tó bá ṣẹlẹ̀ ṣàlàyé fún mi ìwọ àti ta ni. iyùn ọlá ni. iyùn iyùn ọlá kí ló ṣe yùn. ó ní pé ó ní lóun fẹ́ra kù. mo tẹ́ mo tẹ́ mo tẹ́ mo sí o iyì adé. á ṣe sí báyìí. àti ṣe bá kankan. èèyàn mélòó ló ti á mọ̀ sí. ìmọ̀ látọ̀dọ̀ tẹ o àmọ́ mo fẹ́ rò pé èmi nìkan ni yóò kọ́kọ́ sọ fún. kò burú wò ọkọ mi ìwọ yọ̀ǹda rẹ̀ fún mi èmi ò yanjú ẹ̀ àmọ́ lọ́rọ̀ rẹ̀ kò tiẹ̀ wá rẹ ẹran yọ̀ǹda ẹ̀ fún mi wú tújú ká kò séwu. kí n yọ̀ǹda ẹ̀ fún yín kí n Tujuka? ká. Hmm, ebi yín ò ní. òun náà ni. wọ́n mọ abẹ́rẹ́ àníyàn ṣó mọ abẹ́rẹ́ àníyàn àmọ́ ọ̀ ìyá dé mú wàá jẹ́ nìkan kan ọgbọ́ sí i. ọlọ́run ò ní jẹ́. ẹ lọ sọ fún wọn ẹni mo ní afúnṣọ́ olóhùn ti dé o ẹni mo sọ pé ilẹ̀ ni wọ́n tọrọ ro wọn ò tọrọ igi láti fi gé èdú torí náà nǹkan kí wọ́n fi igi onígi sílẹ̀ ní kíákíá ẹ ti gbọ́ ẹ lọ jíṣẹ́ fún wọn. kábíyèsí o. ọ̀ṣun. Hmm, kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ á da abẹ́rẹ́ o káṣẹ ó pẹ́ lẹ́nu kábíyèsí olówó orí mi hmm? ojú ọlá pé nìyà ń jẹ́ ó <laughs> tún fẹ́ ojú ọlá pé lóbìnrin bẹ́ẹ̀ni ẹni bá ní ọmọ lólẹ̀ igbó hmm. ọmọ odò abọ́ lọ́wọ́ ògùn yán àṣẹ bẹ́ẹ̀ ọlọ́ abọ́ lọ́wọ́ ọlọ́ta àṣẹ bẹ́ẹ̀ onítọ̀hún abọ́ dànù lọ́wọ́ ìyá ẹ̀. mo ṣe máa rí nìyẹn ó ṣí aya mi. <laughs> màá rí ẹ pẹ́ o ò ní dààmú ńlẹ́. olówó orí mi hmm. ẹ̀yin mo wá rí o. ọ̀rọ̀ nípa àwọn àna iyì adé ni a ti hmm. kó gbogbo ètò lọ yíyọjú sí wọn nìkan ló kù. Ah. ó tọ́ bẹ́ẹ̀ ó tọ́ ká yọjú sí wọn kó má dà bẹ́ẹ̀ ni pé àfiọlá àfijìyọ. bẹ́ẹ̀. ẹ torí orò lànà ẹnìkan ẹ̀rí fín tó bá di láàárọ̀ ọ̀la màá ní kí àwọn òjòyè kan lọ yọjú sí wọn bẹ̀ wọ́n sì gba ọjọ́ ayẹyẹ wa wọ́n gbà bọ̀. ìṣìn kábíyèsí. tí ẹ gbọ́ ayẹyẹ ti Adéníkẹ́ náà ń kọ́ bó o ni. a yanjú gbogbo ẹ̀ papọ̀. ó dà bẹ́ẹ̀ <laughs> ilẹ̀ lámọ́tán olódùmarè á fún wa ṣe. ẹ ṣeun mo dúpẹ́. àṣẹ kẹ́ ẹ tọ́. ẹ ṣe kẹ́ ẹ pẹ́ kẹ́ ẹ gbógbógbó kẹ́ ẹ pẹ́ pẹ́pẹ́ kẹ́ ẹ wá gbógbógbó bí àgbà kan àgbà kan tó gbógbógbó tó wá fọwọ́ wú tó fi ṣóńdè sọ́rùn tọmọ owó wá jẹ jẹ jẹ jẹ tó dàbẹ̀rẹ̀. o ṣeun aya mi gbéra ńlẹ̀ àárí ẹpẹ tẹ́lẹ̀. olórí làwọn ń bọ̀. ẹ káàsán ìyá wa. kẹ́ ẹ pẹ́ fún wa o wọ́n ní ẹni kí n fojú kọ̀yìn. abẹ́kẹ́. ó ìyá. àti gbogbo ẹ̀yin tó kù ẹ ṣe gáfárà fún mi ẹ jẹ́ ń dá lóhùn. iyùn ìyá wa ń gbọ́ kí ni tó ṣẹlẹ̀ láàrin ìwà àti ìyáadé. nǹkan kan ò ṣẹlẹ̀ mo kàn sọ fún wọn pé mo fẹ́ ra kù ni. o fẹ́ ra kù. bẹ́ẹ̀ ni ìyá wa. ìwọ fẹ́ ra kù. bẹ́ẹ̀ ni. iyùn. ìyá wa. ṣé o sì mọ ewu tó wà ń bẹ̀ nínú wípé kí ọmọ ọba mọ́ ti ìṣòro ìgbéyàwó kóbìnrin wa lóyún fún nínú ìlú tá a wà yìí. mo mọ̀. ìwọ mọ̀ ṣé o sì mọ̀ pé ó ti láfẹ̀sọ́nà àbó mọ̀. mo mọ̀ pé wọ́n ti láfẹ̀sọ́nà èmi náà nìkan fẹ́ mi mo kàn sọ fún wọn ni. ó fẹ́ ọ kò fẹ́ ọ nǹkan ni kókó tó wà ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ bí ò ṣe wu tó wà níbẹ̀ ìyàn ọlá ìyún ni pé oyún tó o lò ó ní o mọ̀ọ́mọ̀ o fẹ́ fi ṣèkà fún wa ní àbí. rárá o yá wa ìkà báwo ni n sì ṣèkà fún wọn èrè wo ni mo fẹ́ jẹ nínú kí n ṣèkà fún wọn ṣé bẹ́ẹ̀ mi náà ti roko lóko kó kí n tó gbẹ̀pà sí. <sighs> Hmm. iyùn ọlámọ́ṣẹ́ mi o iyùn mọ́ṣẹ́ mi o ọmọ ṣẹ́gilọ́lá àìmọ alájá ká tún sọ ajá rẹ̀ lóko o ìgbín ṣẹ̀mí ìgbín ò lẹ́jẹ̀ èèrà ṣẹ̀mí kò ní fún bí mo bá gbé bínú mi dé ojú tejò lọ o iyùn sórí èèyàn tí ò tí ì kú òun ló ní oko òkè ọ̀hún ni iyùn ọlá mọ́ṣẹ̀mí bí mo ti ń wí o mọ́ṣẹ̀mí o. ìyá wa nǹkan ṣẹ̀yìn n tẹ́ bá fẹ́ kí n ṣe ni máa ṣe. Mm-hmm. ìyọ̀ǹda bẹ́ẹ̀ ó rí bí mo bá ti ń wọnú ilé nìsín n ó pè kí wọ́n á gbé owó gidi fún ọ ṣó wá rí oyún inú rẹ bó pọ̀ ni o bó yá ni o bí yóò sì pòórá fún ara ẹni ìyún ò kàn mí èyí tó ṣe pàtàkì ni wípé n ò fẹ́ rí oyún nínú rẹ mọ́ kó tó di ọjọ́ méje òní ń ṣe ìyá wa gbogbo ohun tẹ́ ẹ bá ní ṣe ní ṣe ń hmm, ṣe ó parí ẹsẹ̀ ìwé. oníkò tó ń fi kòkó mi mọ́lẹ̀ alágbára tó pàgbára gbá ni lójú ìgbàlá ni ẹnìkan olóòlé ayé olúgbọ́nsáyé rí ààrẹ sá lólẹ̀ arábàáhùn ò sí mọ́ wọ́n ti lọ ọlọ́run ọba nìkan lọ́ba. pé ìwà àti ta ni. kí ló dé. olórí àgbà ni. olórí àgbà. farabalẹ̀ ṣàlàyé fún mi kí ló ṣe olórí àgbà kí lè jọ fapọ̀. ó ránṣẹ́ sí mi wọ́n ní kí n wá ra wọn mo bá sì lọ rí wọn nígbà mo débẹ̀ ọba gbowó fún mi wọn láwọn ò fẹ́ róyún inú mi mọ́ kọ́jọ́ méje tó pé bí n bá fẹ́ wàhálà èmi ò sì lè ṣẹ́yún o owó wọn rèé lẹ̀. mo mọ̀ pé kángun kángun kángun ọ̀rọ̀ ibì kan náà ni ó padà kángun sí i mo sì dábọ̀ fífẹ́ ìwà àtọmọba ìtò. mo lẹ́ni tí ò níyà ìdégbò ẹ̀yìn tó bá kẹjú tán ni ó bá wẹ̀ òun ló délẹ̀ yìí o afúnilóyún a ní a lọ fagídí yọyún wọ́n wá gbowó fún ọ owó òun wá já sówó ẹ̀mí tó bá já síkú ká wá fowó sowó ẹ̀mí rẹ̀ kàn. èyí ò ní ṣe nǹkan o kò dé sí nǹkan tó ṣẹlẹ̀. Ah. mẹ́wàá ó ṣẹlẹ̀ iyùn mẹ́wàá ó ṣẹlẹ̀ ọmọ pé ìwọ ni ó mọ̀ pé wúńlá ń bẹnu kọ́mọ bó fúnyàn lóyún kó tó dọjọ́ ọ̀rọ̀ ìgbéyàwó rẹ̀ ni ọmọ ọba kọmọba tó bá dẹrù rẹ̀ wò nílùú wa yìí ewu ńlá ni. ẹ wo kò sí nǹkan tó máa ṣe. <laughs> ó jẹ́ kó ń di ìdò eré ọmọdé ni ẹni ìjòdè bá ní pé lọ́kùnrin ẹgbẹ́ ajá ń jó lajá ń yọ̀rù ó mọ̀ ní ju ni lọ ju fálé ẹni lọ lọ́ba ni <laughs> ọ̀rọ̀ ọba tó tó fún un èmi ò jẹ́ fojú dọba o torí ẹni bá fojú dọba àwo owó wò pàkútí ọba mú oje yín erin lọ àwọn tó ti mú láti dòta ò tí ì bọ̀ kọ́lọ́mọjà bọ́n kó sí i wo àṣẹyún yìí ni o àti bímọ rìn yìí náà ó sì di dandan ká pọn nǹkan wá. mo wí o mo wí. ẹ̀gbọ́n mi gbogbo ń tẹ́ ẹ sọ pátá ni mo ti gbọ́ àmọ́ bí mo bá wà lọ kú ń kọ́. iyùn lágbára lọ́wọ́ àwọn òbí méjèèjì tá a tara wọn jáde ò ní kú nǹkan kan ò ní ṣe ọ́ ò mọ̀ pé ní ìjà òde bá ní ìpèrè lọ́kùnrin ni àmọ́ mo dàbọ̀ ọ̀rọ̀ yìí mo wí kí làwọn ṣe báyìí. Elédùmarè ó kó àní tá a ṣe. Elédùmarè ó kó àní tá a ṣe yìí o màmá mo wí mo wí. ìyá mi bó lè ṣe yanjú ẹ sí. mo ti yanjú ẹ. mo ti pa láṣẹ fún pé kó tó dijọ́ méje òní kí n foyún inú ẹ̀ ṣàwátì ẹ sì lérò pé yóò ṣe. kò ṣe kí ni ẹgbẹ́ ajánjó la jányọ̀rù òun àti ta ni bó bá fọwọ́ padà mi lójú wọn jọ fi pìtàn pé òun wáyé rí ni wo kódà mo tún gbowó tabua fún kí lè ráyè fi yà jẹ́ dáadáa ni. wo ọkọ mi fọkàn rẹ balẹ̀ ewu ti lọ. òkété ló hmm. ah! o ṣeun ọlọ́run mi kí wọ́n wá bá ń wọ ẹmu ògidì níbi tó ti dá káríyá ó bẹ̀rẹ̀ ń pẹrẹ o. <laughs> ọkọ mi káríyá wá tó bẹ̀rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọlọ́run ṣe é jẹ́jẹ́ o ewu eléyìí ti lọ náà jí o mọ̀ o. ti gbọ́ ti gbọ́ ọmọ mi. ẹ ẹ ṣègbè ìyá ní mọ́ mi máa bo bọ́ ọ ya, ya, ya, ya, yà yà inú ọ̀la mi ìlógún ọdún parí ojúlarí. ló pẹ́ sí èmi ò mọ̀ pé pàdé ò jìnnà rárá. Hmm, kọ̀lọ̀kọ̀lọ̀ tó pẹ́ di ẹ òkú bó pẹ́ bóyá kọ̀lọ̀kọ̀lọ̀ fún rẹ̀ ń bọ̀ á rí bí ẹ díẹ̀ rè àtẹlẹ́díẹ̀ ẹ kí ló fàdé ọ̀rọ̀ aya mi. mo kàn ń wò pa àti di tọkọtaya náà nù. lójú hmm, ẹlẹ́mi ìgbà mélòó ni. ẹ kásá mo dúpẹ́ lóòótọ́ ààrùn fáyọ àfi ká mo dúpẹ́ o ó yẹ wá lónìí tẹlẹ́gàn nìkan ló kù. ó ó yẹ wá wáyà mi àdúrà tó kù tá a mọ̀ gbà ni pé kélédùmarè kó fi tọkọtabo kó fi ta wá lọ́rẹ. àdúrà tó mọ̀ gbà ni pé kí elédùà ò fi abo àtakọ ta ìgbéyàwó ìlọrẹ. dúró méjèèjì náà lọmọ mm. àtakọ àtabo bẹ́ẹ̀ yẹn bá kọ́kọ́ bí akọ ọmọ ni bó sì wọlé dùn máa rè tó ti abo síwájú èèyàn lákọ̀ọ́kọ́ ọmọ náà ni àníkan ṣàtijáde dùnú ọmọ. ní ìsìn ìlú tẹ gbàdúrà. àmọ́ o ṣé ìwọ mọ̀ yí pé obìnrin kì í jọba ìlú ọ̀nà lánàá mm. eh, ìwọ fẹ́ di ọba ni. mo fẹ́ di àmọ́ kì í ṣe dandan kó jákòbí. kò burú Elédùmarè yóò ṣe ìtọ́tọ̀. àṣẹ. Oh. 물로 뭐 가요. báwo kábíyèsí àgbo yìí ni ẹ̀mọ ná. Hm? ẹ wo bàbá ṣe rí àti àgbo ìyá tó mi iṣẹ́ kan náà ni wọ́n ṣe lára ìbá dáa kẹ́ ẹ mú eléyìí ẹlẹ́. bàbá ọ̀tún àmọ́ ah, ń pọ̀rọ̀ ẹ lówó ìyá onímọ̀ tó ń mú wá ẹ̀ àìsàn mọ̀ tí ń wo kábíyèsí láàjú bó ṣe yẹ lọ ẹ bọ́ mọ̀ jà wọ̀rọ̀ ìran. nǹkan ní kábíyèsí ṣe ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni àní sínpọ̀ mọ́yà rẹ̀ kábíyèsí ó gbádùn. olóyè ẹ ṣàánú mi nǹkan kan ò mọ̀ gbọ́dọ̀ ṣadé ṣọ̀gá nǹkan kan ò gbọ́dọ̀ ṣọkọ mi o. nǹkan ní ṣe ẹ abẹ́gbọ́ ẹ jẹ́ kí n yára pàdé lé Ifálérọ̀ ẹjẹ àjọ lọ. ìwọ dúró ti olórí kó mọ̀ ṣobìnrin nìkan ló jókòó ti ọba ṣùgbọ́n ọmọdé tán bá lọ àìdé. ọ̀yà mo ṣọ̀ṣẹ̀ o ẹ̀dá pẹ̀ṣà ní ìrojú yín gbogbo. ṣé ọmọ ẹnì rèé ọmọ ṣàkàbí agbọ́n ìwé ilé adó èrìnmì lóde ọ̀wọ̀ màá po eléré màá bá ọ̀tàn màá bá ọlọ́jẹ̀lú bọ́lá jókòó ọmọ kìtì mẹ́rin fan hmm, bá a bá fẹ́ mọ́ lójú àríran bá a bá fọmọ lẹ́sẹ̀ àrìn. ifá ìwọ láwo èmi lọ̀gbẹ̀rì. olùlànà. àbọ̀rúbọ yìí bàbá. kí ni ifá wí. ifá orí mi lò. bàbá òtúrú pọ̀ méjì ló yọ lójú fáyì o. Hmm, ọ̀kàrí ọ̀tún. Hmm, bàbá. ṣé gbogbo ara lọ fi ń bẹ lọ́dọ̀ wa. gbogbo ẹ ti ń wí ni mo mọ̀ pé tinú lè jò nílò. ibi tá a bá gbé ti rí òtúrò pọ̀n méjì. ẹ gbọ́ bí ọ̀run mi láṣẹ sọ̀rọ̀ ọ́lẹ̀ ó ní pèpè láwo lé ìgbà sọ̀rọ̀ láwo òde alápàǹdẹ̀dẹ̀ lọ́kọ́lẹ́gán kò fi kòkè bẹ́ẹ̀ ni kò fi kọlẹ̀ ó wá kọjú ẹ̀ sódòdó ó ń wo lọ́dún márè lójú lójú ó ń wọ ọmọ aráyé lẹ́nu lẹ́nu àkìtàn gẹ́gẹ́rẹ́gẹ́ àdìbá fún òye polú tí ìṣọmọ ìwà rẹ̀ fà nífẹ̀ẹ́ eléyìí tí bàbá rẹ̀ fílẹ̀ kú ní kékeré léńjé léńjé kò mọ dídá ọwọ́ kò mọ dìtẹ́lẹ̀ kò bá wọn dóde òrò ṣe bá rí àwọn akóhun òrò sílẹ̀ ó tún kúrú sẹ́kún ó ní bómi ni wọ́n kọ́ tálẹ̀ òun ò mọ̀ ìṣòro ọ̀run ẹ bá bá ìjòrò yìí ṣe ìṣòro ọ̀run epo ni wọ́n kọ́ ń talẹ̀ òun ò mọ̀ ìṣòro ọ̀run ẹ má bà ní tòrò yìí ṣe ìṣòro ọ̀run epo ẹja ni wọ́n kọ́ fi òun ò mọ̀ ìṣòro ọ̀run ẹ má bà ní tòrò yìí ṣe ìṣòro ọ̀run. ìgbà tí ìfalẹ́rọ̀ gbé ọ̀pẹ̀lẹ̀ ṣọlẹ̀ ó sọ̀rọ̀ ilẹ̀kùn o àkọ́kọ́ ó jẹ́ kó di mímọ̀ fún wa wípé àgbàlódé sí baba ah. àmọ́ ó ní síbẹ̀síbẹ̀ ó ní ká ṣẹbọ kẹbọ bá baba lé ikú lọ́wọ́ ìgbà tí ifá ọ̀ka wọn ẹbọ ó ní ká mú àgbò funfun tó funfun báláwú ó ní ká fi ṣẹbọ ọ̀pọ̀lọpọ̀ epo kí obì kó bá wa rékú ọba sígbó. àṣẹ àṣẹ o. orógbó ìtún kó bá wa kó gbogbo èrè wálé. àṣẹ àṣẹ ifá kó bá wa fa ayọ̀ wá sọ́dọ̀ ọba kó wá ní ká mú ọ̀pọ̀lọpọ̀ obì ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ àti owó ohun ẹbọ nìyẹn o àbọ̀ mẹ́rin. a káàbọ̀ àbọ̀ owó àbọ̀ ọmọ àbọ̀ àlàáfíà ẹ̀yin ọ̀rọ̀ lọ́sọ̀ọ́lẹ̀ yìí ọ̀rọ̀ lọ́tọ́ sọ yìí o. ọ̀rọ̀ lọ́sọ̀ọ́lẹ̀ ló tán àmọ́ o. àì jákèrèmọdò ló kan ẹni o ká tó mọ ohun àmúṣe ẹjọba lọ́lọ́ọ́ sọ̀rọ̀ náà. ẹ ń gbọ́ iyì adé kí lọ́nà àbáyọ ah, torí pé ọwọ́ gbọ́dọ̀ pẹ́ ní sáà kejì omi gbọ́dọ̀ òsì gbọ́dọ̀ pẹ́ lẹ́nu. bẹ́ẹ̀ni àbí. bẹ́ẹ̀ni òdodo eh, ẹ kò tún sí ìdúró kankan mọ́ ẹ kí nǹkan fi ọ̀rọ̀ yìí kí n fi tó olórí àgbà létí ni bó bá sì dọ̀la kí tó bẹ̀rẹ̀ ẹdún ṣé owó ni kí n kó wá ni àbí ká lọ ra gbogbo èròjà lọ́jà. Ah, <laughs> kọ̀mọ̀ sí kútí ọ̀rá di ẹ lọ́rùn eh, gbogbo bẹ́ẹ̀ bá ṣe rò sí ni ẹ kéèyàn gbọ́ eh, gbogbo à ń sá kẹ́kẹ́ ẹ̀ ń bá bàbá ọgbọ̀n ẹ̀ torí ẹ̀ wà ara gbogbo rẹ̀. ẹ wo kọ́lọ́ ọba alẹ́kùn dènà sí ẹ. irọ́ wọn ń pa o àríre bá ní jẹ àgbọ̀nsálẹ̀ ní ọ́ àríjẹ nídìí mọ̀dàrú àgbà oníranù dèdè wo wọn kò wọ́n kankan fún ọ nǹkan ètùtù làárà. ìyá mi àtọjú àti mú àtòrí àti irun orí fúnra rẹ̀ kó mọ kọjá tó ń rún ó gbèsàrè àbí mélòó gbogbo èjìgbò tá à ń pè kan lókè ìkan ìsàlẹ̀ ẹ wo ẹja kó tí wọ́n fẹ́ fún ọ àbẹ́ ló gbogbo owó ọ̀hún gan. a ní kọ́wọ́ kankan fún un nǹkan ètùtù làárà ìwọ mọ̀ pé ìjẹ̀bù tó torí ọkàn wọ̀gbẹ́ ó níbi tó bọ́ sí ni ò tẹ́hùn lọ́rùn bàbá tiẹ̀ wá ṣòwò lófo kì í ṣe lọ́dọ̀ wọn ju ẹ̀jì ó lọ ìyá ni mú jẹ ní o wo ọkọ mi fọkàn rẹ balẹ̀ kábíyèsí yóò lè kú kò tiẹ̀ sí kú lójú ẹ̀ àti pé sáwọn náà wá lè fi kú ìkòkò ọbẹ̀ wọn ni wọ́n lè gbàgbé àwọn fọ́ láéláé. nígbà wọn yóò fọ ni. ẹni bẹ́ẹ̀ lè ké olóhùn tó gbójúlé. ẹyẹ jẹ ẹyẹ mu ẹyẹ jẹ ẹyẹ máa mu o ẹyẹ ń rè bá lọ sí káwóró kó bí awọ gángan o. àṣẹ o. àní tẹ̀wọ̀rọ̀ kọ̀ bí ọ̀pá àlù. àṣẹ. àní rí wọn gbé sọnù bí òṣìkejì ọmọ. àṣẹ o àṣẹ o. àní rátẹ̀ ìkú mọ́ o. àṣẹ àṣẹ. ohun tó jẹ́ kí n pè gbogbo yín pátápátá ni pé hmm, ẹ wò mí ìgbà ara là á búra ẹnìkan kì í bú Ṣàngó lẹ́ẹ̀rùn torí bá a bá bú ṣògo lẹ́rùn ní kíákíá lolúwere pa ni ohun tó jẹ́ kí n pe gbogbo yín ni lórí ìtẹ́ ọ̀nàlà ni torí ìtẹ́ ọ̀nàlà ẹ wò ó ń fẹ́ olùsìn ọ̀pá àṣẹ àti òrùkẹ̀rẹ̀ ó ń fẹ́ olùmú. Hmm. afọbajẹ ẹni ẹnu ẹ bá kọjá ní ìpèrè àwọn lára oko ni èmi àti ọ̀tún a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìlànà alánà yìí ẹ wá dákun ọ̀rọ̀ wa dàbí àwòrì tó fẹ́ rí bàrà tátẹ́gùn wa tàǹdì kan ó níbi tí ọba pẹ́ ni ẹnìkan ìgbẹ́sẹ̀ ẹyin afọbajẹ kí lọ́nà àbáyọ kẹ́ni ṣíṣe lórí ètò. ẹ dákun ẹ má bínú pé mo yànà èrò àkọ́kọ́ tó kọ́ sọ sẹ́mi lọ́kàn gbàrà òun ni pé ṣàmọ̀ pé nígbà tí ọ̀rọ̀ ọ̀bá yìí ti fàjà hmm. èmi ò rò pé ó yẹ kó láriwo nú. gbogbo wa la mọ̀ wípé ọmọ oyè òkúkú pé méjì ìyè adé kan yìí náà ni ó wá wù mí kí agbáríjọ ká fìmọ̀ ṣọ̀kan ẹnu ká ránṣẹ́ sí ìyè adé ni pé kó mọ ọbọ̀ lórí ìtẹ́ bàbá ẹ̀ o àbí. Ah, ah, ah, àbí kọ̀kọ̀kọ̀ àbí kọ̀kọ̀kọ̀ o ò ṣẹ́mu lọ́gbẹ́ o ò tògùrọ̀ lọ́fà o tún dédé ọ̀pẹ ọgbẹ́ni òkè oní ọmọ ọ̀rọ̀ sí ọ ṣọ́ọ̀fẹ́ ni ó fún ọ ni kákàn déédéé fi ọmọ ọba sórí oyè ẹ mọ̀ jẹ́ àwo wípé nítorí wípé ọmọ ọba ò pé méjì ẹ jẹ́ ká bi fá léèrè kí fá tọ́ wa sọ́nà ni. ìyálòde ìyálòde ah, ah. ọ̀dà yẹn bá wá gbé ifá sanlẹ̀ wáì tífá ní òun kọ́ ládé tọ́sí ẹ dákun kí lẹ́ẹ̀ ṣe o dáhùn àmọ́ adífá mọ̀ yọ̀ lọ́bẹ̀ ẹnu ẹni gangan mọ̀ yọ̀ ojú fáìlì ẹni lọ gbogbo wa lájọ mọ̀ pé ìyá adé lọ́ba tọ́sí ẹ jẹ́ àgbẹ̀ sórí àlééfà kọ́ máa jọba lọ. ẹni òmùgọ̀ pọ̀lọpọ̀ ẹni ọgbọ́n pa òtún kankan ẹ dákun ẹ jọ ṣé ẹ̀yin ò rí pé ọ̀rọ̀ làákàyè wà nú ọ̀rọ̀ tí ìyálóde sọ ẹ jẹ́ àgbéyẹ̀wò ẹ̀. alọ́ bá sọ̀rọ̀ òmùgọ̀ ọtún. kò tí ì dìjà kọ ìdìjà kọ. bí èso orí ọ̀pá ni tájà ilé ọ̀pá yẹn ṣé ibà lásán lásán tí ò lè mú ni lọ. ó lè mú ni lọ jẹ. bá a bá gbé fájọlẹ̀ nítorí àtijọba tá a gbọ́ pé ẹlẹ́sánlẹ̀ nítorí àtijọyè ṣe ọ̀wọ́n bílẹ̀ ó ṣe rojú tọ́ àárín ọ̀dẹ̀ ó tòrò tábọ̀ yín òbí wẹ́rẹ́ tágàn ó tọwọ́ àlàbọ̀sùn tí ó fi pamọ́ lára lásìkò yìí adé ṣé òtó torí kò tó ní falẹ̀ lórí. ká sòótọ́ fúnra wa ẹni sòrò ìyún náà tó ń torí àmọ́ ẹ mọ́ gbàgbé pé ìyálóde náà ò la ọ̀rọ̀ rẹ̀ já o gbólóhùn pọn ọ̀nà ló kàn jù. oto oto oto ẹ wo bí oto oto ṣé ariwo òru kò ìbúté o ẹ jẹ́ àṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ó dàbí ẹ ń pé bí mo ti ń wò yìí ká gbé fàjọlẹ̀ òun ló fẹ́ẹ́ dàbí ẹ wípé ọ̀pọ̀ gbogbo ọ̀pọ̀ tó wà lórí ìjókòó ló máa fọwọ́ sí ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ akọbajẹ ọdọ abẹ àmọ́ kíákíá lọ gbọ́dọ̀ jẹ ọtún gbọ́dọ̀ pẹ́ mọ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kásádà ti di bàbá ti di ó parí mu. àjùbá àjẹni àjẹni jíjẹ ni ẹja ṣe. ẹ ìta mọ̀nsọ́mọ̀dù ìgbà ogun ọ̀la àwọn olóyè ó jáwé oyè lọ lórí báyìí. ìgbọ́ bá ti wọ́n ni wọ́n jà èmi sá mọ̀ pé ìgbà tí mo ti lò sẹ́yìn kò kúkú tó èyí tí n ó tún lò àbí ojú ní sì nǹkan mo lè ti ń dájọ èyí tí gbogbo òdu dáńkọ́ dání òkò e, ebi bàbá ẹ̀ náà ni. àmọ́ kí wọ́n jẹ́ àpò òbọ̀rọ̀ náà ni. Ah, ṣé ìwọ mọ̀ pé àsìkò ebi ló yẹ mọ̀ jẹun sí ni tẹ́bi bá pani lápajù ìmọ̀ dáwóró kó ni o ah, àti pé ìrètí pípẹ́ ńṣe ni mo mọ́kàn sàmòdì o kí wọ́n ṣe kíá. Uh-uh olórí ẹwà dé náà mà ló ní kí kábíyèsí ó wàjà ẹ fẹ́ lè gbógun fún wọn jẹ kí wọ́n ba lè fọkàn yín jọba. kò mọ létí ìyún ńlá náà ẹ bínú àbúrò ọba èmi kàn rò pé tí wọ́n bá lè fi ẹ̀gbọ́n yín jẹ oyè tán ní ìsìn tó di kábíyèsí ẹ̀yin náà dàbúrò ọba nù. ẹ ẹ o ká tó ṣòṣà lọ ti ń ṣòṣà nígbà tí bàbá tèmi ń bẹ láyé ọmọọba ni mí àbúrò ọba ò sí nítumọ̀ sẹ́mi o. ṣé ẹ rí ọjọ́ òwúyẹ o aṣọ kan ni èmi ẹ̀yin ìyá ọba àti kábíyèsí fúnra rẹ̀ ọwọ́ ìmọ̀ wa yan kì í láàpín tí yan báyìí tí yan báyìí ìwà tún yan báyìí. yíyan báyìí nítùnwá yan báyìí. ẹlẹ́yàwó. ìyọba. kí ló dé sí òsín kan ìwọlé yín wọn mú fura dání. kí ni òde mo ní kí ni òde gbogbo ẹgbẹ ìyàwó rẹ̀ ń sáré mọ́yẹ̀ yìí òun ń sáré pẹgbẹ́ kiri kí ni ń dùnnú rẹ̀ gan ṣé òun ò mọ̀ wípé nílé olówó ọlọ́bẹ̀ ní jogún ọkọ ọ̀dẹ ọlọ́rọ̀ láti ná ní aṣọ nílé ọlá ọlọ́mọ ní jogún ọkọ. ó ti gbàgbé pé ẹni afúnilẹ̀ tó talẹ̀ kì í ṣarangùn ẹni afúnláṣọ tó taṣọ kì í ṣamùṣùà àmẹ́ni tá a bí tí ò bí ìyàn òun gangan ló lórí arangún kò mọ jóge lọ kó ṣe fáàrí aródeyọ wo lọ́rẹ́ sọ fún o ìkòkò ò ní gbomi kó gbẹ̀yìn kó tún gba ṣọṣọ. ọba lọ́la wàṣọ yìí tó o fẹ́ràn ilé tàtà ọ̀rọ̀ mọ̀ ní kábímọ lọ́jẹ̀ kó máa wo egúngún o ẹ ṣojú rẹ fọ́ òríran rárá ni. ẹ mọ̀ bínú ìyá wa ẹ mọ̀ pé ń sọ̀rọ̀ lọ́wọ́ ni. ṣí o ó bọ́ tìró yí ẹ lójú òkú àfi fáàrí ṣá gbogbo ájú ọmọ tá a ṣe fún èwo ló mú lò bẹ àfi kó ṣoge kókó rọjọ bẹ́ẹ̀ ọrọ̀ ayé tá a kó jọ láì lọ́mọ inú òfo òtún bá ń tẹ́. ẹ ìyá mi ẹ ṣe àdàpọ̀ ẹ̀ mọ́ bí mi ẹ̀yin náà mọ̀ pé owó tá a fi ra kàrà kò ní jẹ́ àgbé ìsọsígbó e ń bá a sọ̀rọ̀ yóò sì gbọ́. ọlọ́run bá jẹ́ ó gbọ́. bá a fẹ́ mọ lójú àríran bá a bá fọmọ lẹ́sẹ̀ àrìn ìfà ò dọ̀wọ́ ẹ o. kí ni Ifá wí. ọ̀wọ́n rìn rosùn ní fatọ́ wáyé. ọ̀wọ́n rìn rosùn. Ifá ní gbọ́wọ́rọ́ kí o má ì tí ì da adífá fún wọn lọ́tàlúmọ̀dẹ ibi àjogún gbé ń ká wọn mọ́lé títí wọ́n ní kí wọ́n rúbọ kíbi ó lè bá a dẹ̀yìn kíire ó lè bá a wọlé ìgbà ìṣẹ́bọ ìgbà ìtètè ṣe tutù ẹ̀rí bá àwo kì ìfà àwo ṣẹ gbọ́wọ́rọ́ kí o má ìdá ọ̀wọ́n ríro sùn ní ọ̀dá. ọ̀kàrí àbọ̀yì bọ́ ṣiṣẹ́ ìfà ògbé ọ̀ orí rẹ̀ ó gbó ọ̀tọ̀ ọ̀ ẹ̀yin olóyè ibi tá a bá gbé ti rí ọ̀mọ́rìn ìrosùn ìfani akínyìn ifá ní ìlú òròjú o àṣẹ ọ̀dẹ̀dẹ̀ ó sì tòrò pẹ̀lú àṣẹ ifá ní eku ó ké bí eku àṣẹ ẹyẹ ó ké bí ẹyẹ o àṣẹ ìgbà ìyìn adé ó sì tòrò pẹ̀lú àṣẹ ifá ní ìlú ó dùn gbọ́ngbọ́ngbọ́n kódà gbọ́ngbọ́n ó dùn kan sí i àṣẹ ṣùgbọ́n o. Ifá ní ká tó jèrè gbogbo ohun tó ń wí àfi ká ṣe ètùtù kí ètùtù ó bá wa lé ibi ọ̀sán gangan wọ̀gbẹ́ hmm. nítorí ó léwu bá ṣe ètùtù yìí lẹ́yìn ètùtù ẹ sọ fún ìyáde pé kó wá fojú kàn mí kó tó gorí ìtẹ́ bí ẹ bá ṣe ètùtù yìí tí ìyẹn adé ò sì fojú kàn mí ó ṣeé ṣe o kí ìyẹn adé ó má pẹ́ lórí ìtẹ́ tí ó fi jẹ́ pé elédùà pàápàá jùlọ ó sì léwu fún ìlú Ọ̀nàlà. àbọ̀rú àbọ̀yè bàbá. àbọ̀yè bọ́ ṣiṣẹ́ ṣé tí a bá wá ṣe gbogbo ètùtù yìí tí a sì pé iyì adé tó wá fojú kàn yìí ṣé kò séwu fún un ọ̀làn lámọ̀. kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfàìgùn ọbẹ̀. ọ̀tán ah, ah, kí lè wọ́n wọn kò ń ṣe tí ó kò ń rojú wa mi ó jẹ́ ọ̀dọ̀ kásẹ̀ tuntun wọ́n rú bọ̀. dákun awo kí ni nǹkan ẹbọ kí sì ni nǹkan ètùtù báyìí eku méjì olúwéré. ẹja méjì abìwẹ̀ gbàdà ewúrẹ́ tẹ́yìn rẹ̀ gbàgbá àgbò dúdú méjì màálù funfun méjì pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ohun tẹ́nu ń jẹ wọ́n tún wá ní ká wá owó díẹ̀ ká fi ṣòwò ẹbọ àti èrò àtòkè ó bá bù ṣe. láfikún bọ́ ọ bá gbàgbé mi ò gbàgbé hmm. wọ́n ní lẹ́yìn gbogbo ìpèsè tá a ṣe pátá ká wá mú èkuru funfun <laughs> ká ṣe fún gbogbo ọlọ́mọ otú tó jẹ́ ọlọ́mọ kọ̀ọ̀kan nínú ìlú wa yìí. ẹ falẹ́rọ̀ tún wá ní kí ìyìn adé kó yọjú sí òun ó ló ṣe pàtàkì púpọ̀ o hmm. ó ló ṣe pàtàkì ṣùgbọ́n wá ní bá a bá ti ṣe gbogbo òun yìí tán ó ní ká máa jó ká máa yọ̀ lókun. bẹ́ẹ̀ni kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun ṣé kò jù bẹ́ẹ̀ lọ. ìgbà arúmọlẹ̀ òjò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ. ìdáná kò burú gbogbo tẹ wí pátá náà là á ṣe bó bá sì tàsíkò yóò yọjú sí falẹ́rọ̀ bẹ́ẹ̀ ti wí. àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ o. àrí àfi bí ẹni pé kábíyèsí fúnra ẹ̀ mọ̀ pé òun ò ní pẹ́. gbogbo tó yẹ kí adé ọmọ pátápátá ni wọ́n ti jẹ́ ọmọ wọ́n ti laba ńlá O ah. ti dọ́dọ̀ ọlọ́gbọ́n àgbà wọ́n ti jẹ́ ọmọ gbogbo òòṣà tó tẹ̀lé ọ̀nà láì dó o ti mọ gbogbo ẹbọ tí à ń ṣe nílẹ̀ yìí wọ́n ti mọ ìtọ́jọ́ rírú ó ti mọ ìtọ́jẹ bíbọ ọmọ gbogbo ìwọ̀ tí ń bẹ nílùú ọ̀nà láyé àfikún rí ládéládé orí lóyè lóyè kí wọ́n tí àlẹ́ yìí má dojú tì á. àṣẹ wọn ò ní dojú tì á. ẹ̀yin olóye síbẹ̀síbẹ̀ náà ẹnu oníkànnà ti gbọ́kàn o ó sì yẹ kí ìyáde náà lè rí nǹkan kan sọ sí ní wà lẹ. bẹ́ẹ̀ni a máa gbẹnu ọlọkùnrin. ìyáde kí ló rí sọ sí. Ah, <laughs> kí ni mo tún á fẹ́ rí sọ sí ẹ̀yìn ẹ̀sìn mi ọ̀mọ̀já ayé ẹ̀ ló mèrè. ẹ tó tó ṣe bí òwe. orí mi ọkọ kárí ọmọ ọdọ àgbà. ẹ ṣe rí gbogbo bí ìjọba bá ṣe sọ sí ẹ báwọn ni kò ṣe wà ẹ kọ́ wà báwọn kéèlú ẹ lè filẹ̀ báwọn. ẹ rí báyìí ẹ rí pé ìrókò ti wó sílé agbẹ́dọ́ orò tí sọ ní dọba ló tó kù. ká mọ̀ jó ká mọ̀ yọ ní. ẹ wo adùn ṣe bí n tẹ́lẹ̀ dùnmọ́ rẹ lọ́wọ́ sí lọ́rọ̀ yìí o. àdúpẹ́. Mm. ẹ ṣeun o ẹ ṣeun ẹ kú àṣojú sẹ́yìn àtòjú àtẹrùn ilé alákàn ìgbóná ilé yín ò ní gbóná o iṣu ọmọ wà jiná fún gbogbo wa jẹun. ẹni tí òní jẹ́ ajẹun ló ààbò tiẹ̀ mò ń jẹ òun ni mo ṣe fún wọn wo ọkọ mi a lóró kankan ṣe àti ilé babaláwo kankan. sórí àwọn olóyè tó ń wò oníjẹkújẹ ìlú bí wọ́n ti jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ńgbà ayé bàbá rẹ̀ nù òun ni wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ lásìkò tiẹ̀ wọn ò sì ní gbà fún ọ wọ́n ní àárẹ̀ ilé falẹ́rọ̀ ìfalẹ́rọ̀ tó ṣe pé àfọ́jú kí ni babaláwo afọ́jú náà ṣe ìjàpá lóògùn tí o fi wòran ìjìyà. Hmm. ìyá ṣé wàá ní sí nǹkan kan. kò lè sí nǹkan kan kò ṣáà sí bí ọjọ́ orí àdúgbò ti tó tí ó wà tó tàwọn òbí ẹ̀ èmi mo ṣáà jẹ́ mo sì máa yé jù ọ̀nà. ọmọdé tó ń burúkú ló ń gbogbo. tààràtààrà ọ̀tààràtààrà lodò sàn ìgbé ò lábẹ́ làkà ó kọlà sẹ́yìn tààràtààrà nígbà tí bàbá ń lọ sọ̀kòkò òṣèkalẹ̀ lórí ọmọ ẹ̀ akápò wọ́n ló tó gẹ́gẹ́gẹ́ lónìí o wọ́n ní kí wọ́n wá lọ sọ̀kòkò òṣèkalẹ̀ lórí gbogbo wa ó tó gẹ́gẹ́gẹ́ lónìí o gbogbo ọmọ ìlú ọ̀nà là wọ́n lórí ní gbeni tá a fi ń dádé owó orí náà ní gbeni tá a fi ń tẹ̀pá lẹ̀kẹ̀ orí náà ló wáá fẹ́ gbé ọba wa lónìí tí ó fi tẹ̀pá òjé gbogbo ọmọ ìlú àná láì ṣé kí n dé ládé ṣé kí n dé ṣé kí n adé náà rè o kò ní wọ́n o kò ní wọ́n o kò sì ní fọ́ ọ lórí o. ọmọ ọ̀dọ́gun adé lágùn àrè lágùn àrè tó lù ọmọ àrè mọ́ta ọmọ àtàmọ́ta tó lòwú òní ìmáta ọ̀làmáta òní ìmála ọ̀làmála sọmọ pé kò jẹ́ mẹ́ni tó máa là tán lòwú wọn lọ máa sunkún gbadé máa fọ gboyè àtàwọn ẹ wọlé fi gboyè lòwú ti la bèrè ìjọpẹ ẹ òdùrú ọmọ agbòrò gbìmọ ọmọ òkú òtòǹkòrò lòwú òdùrú ọmọ ayéye òtòǹkòrò rọjò ẹni fà ẹni fà ọmọ àwọn òtòǹkòrò eh. èèyàn tó kọ eh. ọmọ àfojúdi lọ ọmọ àyà òtòǹkòrò ló sì máa fò òtòǹkòrò sùn sùn sùn ọmọ sunkún gbadé ọmọ àfọ̀rọ̀ gboyè sọmọ pé àtẹ́mọ̀ ẹ̀wọ́ ni bàbá yín fi gboyè lówù tí lábẹ́rẹ́ ìjọ pẹ̀lẹ́ ọdún ọmọ àgbòrò wíwọ̀. àdúpẹ́ ah! àdúpẹ́ hmm. gbogbo ọmọ ìlú ọ̀nà là o gbogbo ọmọ ìlú ọ̀nà là o. ẹ̀gbọ́n ẹ jẹ́ ìjẹ́ kí ní nǹkan lè rojú ara wa. <laughs> Ah, ẹ ṣe mo dúpẹ́ o mo dúpẹ́ ìyá ọba o ṣeun ìyá mi o kú ọ̀rọ̀ ọmọ gbogbo ìgbàkigbà àti iṣu ọba jiná fún ọjẹ ò ní tọmọ ti jiná ọba. ìmọ̀gún ọmọ ọ̀rọ̀ ni rè èjì ní gbéyà mi alálàgbẹ̀ẹ́dẹ ọmọ awúkọ́gbìnrin bí irin fọmọ́sí kùfẹ́ gírí bí ojókùn ni rè rèmọ̀gún alágbẹ̀dẹ òní tẹ́wọ́ gbogbo wa ní ọmọ ń lọ. wọ́n wọ́n wọ́n ẹ̀yìn gbogbo olóyè pátápátá dúpẹ́ lọ́wọ́ o wọ́n ní sọ̀rọ̀ ohun gbogbo ló ní ẹ ní dàwátì ẹ kú ìṣojú ẹ kú ìṣẹ̀yìn ẹ wo bójú bá fọ́ òtòrò ní parẹ́ láéláé ẹ ní parẹ́ láéláé. Hmm. adégoróyè ẹ mo dúpẹ́ lọ́rẹ́ o àníyàrá wa o ó ti tójọ́ mẹ́ta ó <laughs> ṣe mo dúpẹ́ ìjẹ̀bú ọmọ eré nìwà ọmọ abíjú jẹ̀bú ti fọkọ rẹ̀ jápẹ̀ náà wọ́n ní bàbá wù jẹ̀bú àwọn oní ẹni winiwini bàbá wù jẹ̀bú àwọn oní ẹni wini bàbá wù jẹ̀bú ẹ̀fẹ̀ ní rẹ̀ yọkù sọ̀dún àgẹmọ. àwọn la dúró mọ́dé adúrún mọ́ṣùpá jẹ́. àyùlọ́ọ̀dì ọkọ ẹ̀rí mo mú jù lọ ọjà. òde onírẹsọ ní tẹ́lẹ̀ kọ́kọ́ ọmọ àbádọ́ ẹlẹ́kọ̀ọ́rọ̀ mọ́bọ̀ rẹ jẹ́ tí mo bọ́ lọ́ra wọ́n fi ah, ṣòfò. èmi nìkan ní kì í bá wọn. <laughs> o ṣe ìyàwó mi mo dúpẹ́ o ẹ o ṣe o ṣe o kú àtìlẹyìn mi mẹ́wàá àbúrò ọba ẹ ẹ ṣe o ṣe. gbogbo ọmọ ìlú ọ̀nà là o. ẹ ṣe rí ìfọwọ́sowọ́pọ̀ tẹ́ ẹ fi bá bàbá mi lòún gbà tó wà láyé tó fi tùbà tó fi tùṣẹ́ fún un ẹ dákun ni ẹ fi bẹ́ẹ̀ mi náà lò ó ẹ dákun ẹ ṣe bẹ́ẹ̀ fún mi. ẹ̀yìn ká kan ṣoṣo báyìí kọ̀mọ̀mọ́ kan lẹ̀ wọ́n ní àjùmọ̀fà inú tàwọn ọ̀fà kí èmi ọ̀fà kẹ́yìn ọ̀fà ẹni tá a bá fà ní ètò ra wọn. ọ̀nà ni bẹ́ẹ̀ náà ni àjọba nira wọn ò àjọba nira wọn ò ìwé ọ̀fà ẹ̀jẹ̀ òkú àgbà rèé o wá gbọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń lòpọ ọlá o wèrè ènìyàn ní ń gbàmọ̀ràn lágbájú bẹ́ẹ̀ ni wèrè ènìyàn là ń fún lámọ̀ràn tí ì gbọ́ tí wọ́n bá gbà ẹ́ lámọ̀ràn bẹ̀rẹ̀ wò kó o ṣe ọkọṣẹ́ àbí kó o ṣàgbìn níwọ̀nba kó wá wo ṣe àwọn rìn gbẹ̀rẹ̀ kó ṣubú yẹ̀kẹ́ kó wá mẹni tó sunwọ̀n nínú àwọn ènìyàn ojúbánirẹ́ ọ̀rẹ́ ògùn bẹ́ẹ̀ ni alásẹ̀ǹdì èèyàn ò ṣàṣà ènìyàn ní fẹ́ni lẹ́yìn bá ọ̀bá sílẹ̀ lójú ẹni ẹ̀rín kọ́ nífẹ̀ẹ́ o ẹ̀rín kọ́ lọ̀rẹ́ o kò jẹ̀bi ọ̀rọ̀. Hmm. ọgbọ́n pọ̀ náà rẹ̀ gidi ọ̀rẹ́ mi dúpẹ́ wọn wà fi sí ọwọ́ sí ní ìgbárùkẹrẹ káfẹ́fẹ́ mọ́ bá fẹ́. Ah, yọ sí dáa yọ dáa <laughs> ìyún báwọn ṣọ́ọ̀tì ṣètò bámidélé mi. Ah, ah, adégoróyè. àbí ah, ti bo àṣìwò mọ̀ pé ìròyìn oyè ò lè dùn láìsí bámidélé yìí. èyí ju tún sí tún sí eh, eh, nígbà tí èyí ṣàṣọ tá a bá pé ó wọ̀rọ̀ òde ni eh, gbogbo àwọn tó kó kalẹ̀ èmi ló ti fi gbogbo wọn ṣe tán. ẹ yóò tó yíyọ ipò ẹ̀kọ́ ló dé. èsì kò mọ̀ pé obìnrin lọ́ba aládé fi ń ṣọlá ni. kò burú ọ̀ràn ti ṣe tó wà ní àgbàlá bá mi nígbà yìí wọn. ṣé ọ̀rọ̀ àdìdàn kéèyàn fi àwọn ẹmu gbígbà kéjọba bẹ́ẹ̀. ìwọ lọmọ sábẹ́ mi wà bá mi délé. Hmm, kò búrò. Hmm. Hmm, dẹ́kun lóye dẹ́kun lóye. ọlọ́bọ̀rọ̀ mọ́ rẹ̀ ra oróyè ọmọ ọlọ́bọ̀rọ̀ mọ́ rẹ̀ ra oróyè ọmọ ọlọ́bọ̀rọ̀ mọ́ rẹ̀ ra ọlọ́bọ̀rọ̀ mọ́ rẹ̀ ra oróyè ọmọ.

ìyẹn ló wà yóò fi. wọn láwọn náà kí yan ayaba. sàkẹ́ lórí ẹ̀wọ̀n ẹ̀ràn tó sọ. wọn ní kẹ́ fọkàn balẹ̀. ó gàgà ọ̀rẹ́ náà ó gàgà ó ló kù kò ṣe rí ọmọ. ní agbára ọlọ́run ní agbára olókun ẹ máa fi inú ṣoyún ẹ dẹ̀ máa fẹ̀yìn gbọ́mọ pọ̀n. ọ̀dọ́ èmi nẹ́nà. wọ́n ní ṣe bóun làwọn wò yìí. ọjọ́ mẹ́rin rẹ̀ àwọn kọ́ làwọn ń sọ̀rọ̀. olùkún ní tọ́ta. olùkún ló ń sọ̀rọ̀. ọ̀nà mọ̀kẹ́ mọ̀kẹ́ ó rán arọ́ ẹ̀fúnrán ìnà ẹ̀dẹ̀ fẹ́fà ọyàn tari ọ. wọ́n ní pé nǹkan tó wà nínú ìkòkò yìí ìjọ́ mẹ́ta mẹ́ta lè máa máa jẹ o. ẹ̀dẹ̀ fẹ́fà ọyàn tari ọ. wọ́n ní ìjọ́ mẹ́ta mẹ́ta lè máa máa jẹ o. àbẹ́rà. lẹ́ẹ̀mẹ́ta. ṣé ó yín òbó mi wẹ́wẹ́ na. wọ́n ní sẹ́yìn gbọ́ nǹkan táwọn sọ. òbó èvùrọ̀ ẹ̀. wà nínú ẹ̀. rí ọ. ó ní ẹ jẹ́ dáadáa o. ó ṣe rẹ. ẹ má jẹ́ kí di ẹ̀kan lẹ̀. ó ṣe ó rẹ. ẹ má jẹ́ kí di ẹ̀kan lẹ̀ o. ó dí tó tọ̀. tó bá kan lẹ̀. ó rà kà nǹkan burúkú la máa rí o. ọbẹ̀ náà ti aṣọ amúra rẹ̀ ra wọn. ọlọ́run níjà ká rí nǹkan burúkú o. o máa wá ní èsì o máa tábì rà wá ní èsì. inú wa máa wá dùn. ọdẹ sáré ọ. ẹ bá má lè jẹ ẹ. a ya rírí mọ kókó bìyọ ètí yẹn adé chamrẹ. níbi tí àwọn obìnrin tọlọmọ wà ibẹ̀ náà ti máa bá yín. àṣàrẹ́ ìkórè bí ọmọ mú yẹn rí bí ọ ètí yín òyìnbó rẹ pé ibi tí àwọn tó bí ọmọ ń gbé orí sí ibẹ̀ lórí yín mọ́. gágọ́ ọ̀gẹ̀ ló gágọ́ lókù òṣèré ọmọ rìn. ṣé lágbára olókun ẹ máa bí ọmọ. àṣẹ o ẹ wò ẹ bá ń ṣàlàyé fúyà wípé hmm, tó wá lè rí bí mo ṣe fẹ́ tí ẹwà adé finú ṣoyún tó fẹ̀yìn gbọ́mọkàn báyìí inú mi á dùn màá dẹ̀ dúpẹ́ o. alòbòdò wọ́n táyé náà yóò bì ọ́dà di ọtí ẹ̀yìn àyè ọmọ rẹ̀ dá mìrèwò ọ́dà mọ́mọ́ yìí kò ọyìn nàbùyìn irun wẹ̀. Kàkẹ́ ní otí ọyàn jáde. Bí bó ṣe máa rí nìyẹn. Otí ọyàn jáde. Bí bó ṣe máa rí nìyẹn. Ó dìrò òbò mẹ́ta náà rọ. Tẹ bá ti ṣe nǹkan táwọn ní kẹ́ Otí ọyàn ẹ̀bà. Ẹ ṣeun ní ìpòjé ẹ ṣe mi sá. Ẹ wo ìbàdí àrùn, àjọ lògùn yín ni ó korò tó jẹ́ pé àfi bí ìwọ ẹrù là ń ran ni a kì í ran ni lóògùn èyí nìkan lẹ́ẹ̀ lò. bíi pé kì í ṣe pọ́mọ òun ó jọ sí wa láǹfààní ni àjọ mú ni. àwa là á kọ́kọ́ sìn ín kóhùn tó wá sìn wá láti ìmú débi rírá kòrò ó di gbogbo tó tójú bọ́ ká tó mu ránṣẹ́. ẹ̀yin ò mọ̀ pé wọn ìran ọmọ ọba ń sẹ́ni. ẹ ẹ kì wá ń ṣe bí àwọn ẹ̀gbọ́n rẹ̀ o ẹni lẹ́rù ló lẹ́rù onílò ló nígbà ẹni lóko ló lẹmi inú rẹ̀ ẹ bá tiẹ̀ jẹ́ ara ẹrú náà ká tó máa dámọ̀ràn bá a ṣe tàwa ẹjọ́ mọ ìwáyé náà ká tó máa níran orúkọ ẹ wò ẹ lóhun tẹ nílò kátàgùn tó kó gbogbo òórùn rẹ̀ lọ. ṣe fẹ́ gbọ́ kòkòrò jù ni. títa ríro là ń kọlà tó bá jiná tán á dìtẹ̀ ni náà mo gbọ́ mo mọ̀. ọ̀rẹ́ rẹ̀ jíwọ́ karú bò ní ti wí fún yọ ọba.